ìbò 2023 èyí nìdí tí ọ̀ṣíbàjò ngige àtàwọn kan ò fi polongo ìbò fún Tinubu APC ṣàlàyé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ṣàlàyé ìdí tí lára àwọn èèkàn èèkàn ẹgbẹ́ òṣèlú náà bíi igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣíbàjò mínísítà fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ètò ìgbanisíṣẹ́ dókítà Chris Ngige mínísítà tẹ́lẹ̀rí fún ìgbòkègbodò ọkọ̀ àti ìrìnnà rotimi amechi kò fi kópa nínú ètò ìpolongo ìbò fún ààrẹ ẹgbẹ́ náà aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n ní kì í ṣe tìjà ọ̀rọ̀ náà ní bó ṣe jẹ́ ni. àdarí ètò ìròyìn nínú ìgbìmọ̀ ìpolongo ìbò fúnpọ̀ ààrẹ wọn amòfin àgbà festus keyamo ló tọ̀ mọ́lẹ̀ sọ́rọ̀ yìí lọ́jọ́ ẹtì friday ogúnjọ́ oṣù kínní ọdún yìí ó ní àṣẹ tí ọ̀gá òsínbàjò ìyẹn ààrẹ ilẹ̀ wa muhammadu buhari pa fún un pé kó gbájúmọ́ ọ̀rọ̀ ìṣàkóso lásìkò yìí torí ìwọ̀nba oṣù péréte ló kù fún sáà ọdún mẹ́jọ àwọn àṣẹ ọ̀hún ni kò jẹ́ káwọn èèyàn rí Ọ̀ṣínbàjò bó ṣe yẹ níbi ètò ìpolongo ìbò APC Kèyámù ní ní ti igbákejì ààrẹ àṣẹ tí wọ́n pa fún un ni pé kó dojúkọ ìṣèjọba tẹ́yìn náà bá sì kíyèsí ààrẹ ti ń tẹ̀lé wa lọ sáwọn ibi tá a ti ń ṣèpolongo ìbò ó tún ní Rotimi Amechi ìyẹn gómìnà ìpínlẹ̀ Rivers nígbà kan wá sí ètò ìpolongo ìbò tá a ṣe ní Adamawa àti Jos láìpẹ́ yìí ó ti bẹ̀rẹ̀ sí lọ sáwọn rálì wa káàkiri ṣùgbọ́n èyí tó bá wù ú láti lọ ló máa ń lọ ìpinnu ara ẹni sì nìyẹn bákan náà ni Ngige ìyẹn Chris tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan kò sọ̀rọ̀ tako ẹgbẹ́ wa ó kàn jẹ́ pé ó ti sọ pé òun ò ní sọ̀pọ́ọ̀tì ẹgbẹ́ kankan tàbí olùdíje fúnpò ààrẹ kankan ní tòun ni. Tòun ni ó lóun fẹ́ẹ́ dá dúró ní dáńfó gedegbe òun ló sì mọ̀dí tó fi ṣèpinnu bẹ́ẹ̀ àmọ́ ẹnìkan ṣoṣo nìyẹn jẹ́ láàrin mínísítà bíi mẹ́tàlélógójì tá a ní ó wá káde ọ̀rọ̀ rẹ̀ pé kò sí àní-àní níbẹ̀ ìṣọ̀kan àti àjọṣepọ̀ ẹgbẹ́ APC wá dúró digbí ni kò dàbí ti ẹgbẹ́ People's Democratic Party PDP tí wọ́n ti fẹ́rẹ̀ wó gbá tán tẹ́ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn èèyàn ti ń ṣàkíyèsí pé ẹ̀kọ́ òṣojú mímu láàrin ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú báwọn àgbààgbà kan tó yẹ kí wọ́n ṣùgbà olùdíje fúnpọ̀ ààrẹ ẹgbẹ́ náà Bọ́lá Tinubu ṣe ń mọ́ ètò ìpolongo ìbò rẹ̀ lójú tẹ́kí lára wọn ni Ọ̀ṣínbàjò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ọkùnrin náà ń jáde lọ sáwọn òde ayẹyẹ àti àríyá míì bíi ayẹyẹ ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti dálé ìwé Baptist Boys High School Abẹ́òkúta sílẹ̀ èyí tí Ọ̀ṣínbàjò pèsè sí tó sì kópa tó jọjú níbẹ̀ láìpẹ́ yìí wọ́n lójú tí ẹgbẹ́ APC fi gúnyán ètò ìpolongo rẹ̀ kọ́ ló fi ń gbọbẹ̀ lọ́dọ̀ àwọn èèkàn èèkàn ẹgbẹ́ náà lásìkò yìí àmọ́ kìyàmó ti ní dídùn lọ́sàn yóò so fáwọn onígbẹ̀yìn o Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online